ẹ ké haleluya ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ ń re sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a sí Life Word ìyẹn ni ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tó wá láti ẹ̀ tó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA èyí tí ó wà ní Nàìjíríà ní òní gẹ́gẹ́ bí ìṣe wa a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò ọ̀rọ̀ èyè yìí mo wá fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà níbikíbi tí a wà sí àkókò ọ̀rọ̀ èyè mo gbàdúrà wípé ọ̀rọ̀ èyè tí a gbọ́ lónìí yìí yóò ṣàwárí ayé wa yóò bùkún fún wa sọ wá di aláyọ̀ ní orúkọ Jésù Kristi lónìí yìí a máa wo ìbéèrè èyí tí a máa fi ọ̀rọ̀ Ọlọ́run wá ìdáhùn sí láti tí a máa ṣàṣẹ̀rẹ̀ lórí ẹ̀ òun náà ni wípé báwo ló ṣe pàtàkì tó àbí sí láti ka ọ̀rọ̀ Ọlọ́run fún mi lójoojúmọ́ kí ni pàtàkì kíka ọ̀rọ̀ Ọlọ́run ní ojoojúmọ́ ẹ jẹ́ ká wọnú ìwé wòlíì ìwé wòlíì Jeremáyà orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìndínlógún ìwé wòlíì jeremáyà orí ìkẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ó ní nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ ni a fi ń pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀kẹ́ hallelujah ó ṣe pàtàkì fún wa láti máa ka ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ gẹ́gẹ́ bí wòlíì jeremáà ṣe sọ ọ̀rọ̀ yìí ó rí ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run àwọn ọmọ ogun ó sì rí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí èyí tí ó lè rí èyí tó jẹ́ pé ó rí ó sì ṣe kí ni ó sì jẹ wọ́n ó sì jẹ́ adùn ó sì jẹ́ dúndùn inú fún un torí pé a fi orúkọ Ọlọ́run a fi pè é ó nítorí pé a fi orúkọ Ọlọ́run fi pè mí tàbá sì ń sọ nípa pé orúkọ Ọlọ́run a fi ń pè ènìyàn ó túmọ̀ sí pé ẹni yẹn rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó ní ìdùnnú láti lè ṣàwárí ọ̀rọ̀ Ọlọ́run àti láti lè jẹ́ kó sì jẹ́ ìdùnnú fún wa ẹ̀kẹ́ hallelujah torí pé a mọ bàbá wa gẹ́gẹ́ bí Ọlọ́run àwọn ọmọ ogun ohun tí mò ń sọ ni wípé ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé a lè ayé wa ó ní ìgbámú ó lè ní ìgbámú tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run ayé wa ó lè ní nǹkan tí à ń pè ní ìgbámú ayé wa òun ló ní ìgbámú nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run hallelujah bákan náà ni ìwé Jòhánù ìwé Jòhánù ló tún sọ̀rọ̀ kan nípa ṣíṣe pàtàkì pàtàkì kíka ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ìwé johannu ìwé johannu orí ìkẹjọ ìwé johannu orí ìkẹjọ ìwé rere ti johannu ni orí ìkẹjọ ká wo ẹsẹ̀ ìkẹtàdín ìkejìléníọgbọ̀n ìwé johannu orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n bíbélì wípé ó ní ẹ ó sì mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ẹ̀kẹ́ hallelujah ó túmọ̀ sí wípé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan la nílò àti di òmìnira gbogbo ọjọ́ kọ̀ọ̀kan la nílò láti di òmìnira lọ́wọ́ gbogbo irọ́ àti èké sátánì torí pé èṣù fi Jésù Kristi sílẹ̀ fún sáà kan kò túmọ̀ sí pé kò wá mọ́ èṣù sì wà àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ pẹ̀lú èké àti irọ́ gbogbo tó fẹ́ ká gbàgbọ́ láti inú àwọn àpótí ẹ̀rí móhùnmáwòrán àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àwọn tiktok àwọn social media gbogbo irọ́ pọ̀ ṣùgbọ́n tí a bá lè jẹ́ ẹni tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọjọ́ á lè ràn wá lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ irọ́ èyí yẹ kó yí wa ká ọ̀rọ̀ ọlọ́run tá a bá lè gbà bẹ́ẹ̀ lè wípé ó náà yóò sì mọ òtítọ́ kì í ṣe pé ká gba jésù kristi nìkan gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà wa ni mò ń sọ nísìnyí torí pé ọ̀rọ̀ ọlọ́run ó fi wá ó fi jésù kristi hàn gẹ́gẹ́ bí òtítọ́ ẹni tó yẹ pé bàbá tó rán wá láti lè fún láti kú fún ayé àti láti fún ayé ní ìyè àti pé sí nípasẹ̀ ẹnìkan ni ènìyàn fi lè di ẹni ìyè ìyẹn òótọ́ nìyẹn ṣùgbọ́n tá a bá wá ń ka ọ̀rọ̀ ọlọ́run tó tó túmọ̀ tó tá a bá ń ka ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ ní gbogbo ní gbogbo ọjọ́ ẹ rí i pé a lè máa ràn wá lọ́wọ́ láti lè mọ kí ni ìfẹ́ ọlọ́run fún ayé wa a lè ràn wá lọ́wọ́ láti lè mọ òtítọ́ ntọ́lọ́run fẹ́ ká gbé nígbésẹ̀ ṣe ní ìpinnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló fi ní ẹ̀yin yóò mọ òtítọ́ ní òtítọ́ tá a mọ̀ nípa ntọ́lọ́run fẹ́ fún ayé wa yìí tọ́lọ́run fẹ́ láti ṣe tá ṣe gẹ́gẹ́ bí ìpinnu yìí òun ló máa lè fún ayé wa ní òmìnira torí náà mò ń rọ ìwọ tí ò ń gbọ́ mi wípé ǹjẹ́ o fẹ́ di òmìnira tí o bá fẹ́ di òmìnira lọ́wọ́ ẹ̀rọ àti èké ènìyàn tó bá fẹ́ di òmìnira lọ́wọ́ gbogbo àwọn tí èṣù ti dẹ kalẹ̀ bí àwọn social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ibi tí mò ń sọ ni wípé kì í ṣe gbogbo tó wà mẹ́nu nìrọ̀ o ṣùgbọ́n irọ́ pọ̀ jù nínú àwọn nǹkan tí à ń rí bàbá fẹ́ di òmìnira tàbá fẹ́ kó sọ́wọ́ irọ́ àti èké tí èṣù ń gbé káàkiri a gbọ́dọ̀ lè jẹ́ ẹni pé ó ń ka ọ̀rọ̀ ọlọ́run tó mọ ọ̀rọ̀ ọlọ́run èyí jẹ́ pé ó lè sọ ènìyàn di òmìnira ẹ̀kẹ́ hallelujah ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run lè sọ wá di òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lè sọ wá di òmìnira lọ́wọ́ kíni o lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó rọrùn tó rọrùn àti dìmọ́yàn àti dá ìwé johannu orí ìkejìlá ìwé johannu orí ìkejìlá ẹ ká wo ẹsẹ̀ àádọ́ta ìwé johannu orí kejìlá ẹsẹ̀ àádọ́ta bíbélì wípé ó ní ẹ̀mí sì èmi sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun ni òfin rẹ nítorí náà ohun ohùn wọn nì tí mo tí mo bá wí gẹ́gẹ́ bí bàbá mi ti sọ fún mi ni bẹ́ẹ̀ ni mo wí ó túmọ̀ sí pé Jésù ló sọ ọ̀rọ̀ yẹn wípé gbogbo nǹkan tí òun sọ fún wa nípa ìyà nípẹ̀kun ohun tí bàbá ti sọ òun lòun sọ yẹn pé a lè ọ̀rọ̀ ọlọ́run ò nírọ́nú èṣù ló ń parọ́ èṣù ní èké òun ní bàbá èké òun ní onírọ́ òun ní bàbá gbogbo àwọn tó ń parọ́ ṣùgbọ́n Jésù Kristi òun ní ìyè òun tí bàbá ti sọ ṣáájú nìyẹn nú láti ní ọ̀rọ̀ ọlọ́run gbogbo ọlọ́run pátá ló ń fi Jésù Kristi hàn wá gẹ́gẹ́ bí ẹni tí a rán láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti pé òun nìkan ṣoṣo ló lè fún ikú ẹ̀ àti àjíǹde ẹ̀ ló fún wa ní agbára lórí ẹ̀ṣẹ̀ nígbà tá a bá ti gbà á gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa a máa ní agbára lórí kíni o lórí ẹ̀ṣẹ̀ tá a bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn tá ti gba Jésù Kristi tá a sì mọ tọ́lọ́run ń fẹ́ tá a ti ṣe yìí nípasẹ̀ Jésù Kristi àti bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ nìyẹn ẹ̀kẹ́ hallelujah ǹjẹ́ ìwọ ń fẹ́ bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ ǹjẹ́ èmi fẹ́ bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó kà sí pàtàkì láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọjọ́ ní gbogbo àkókò ní gbogbo ìgbà a gbọ́dọ̀ ládùn láyọ̀ láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbà gbogbo ní gbogbo ọjọ́ ẹ rí torí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ó ní òun ló òun ni Bíbélì pé ìkíkà ọlọ́run yìí a máa ràn wá lọ́wọ́ láti lè dá irọ́ àti èké mọ̀ tá a bá ka ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ó máa ń ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ká ní ìwà tí ọlọ́run fẹ́ ká ní sí ènìyàn àti sí òun ọlọ́run a ò ní ṣìwàwù sí ọlọ́run a ò ní ṣìwàwù sí ènìyàn ṣùgbọ́n tí ènìyàn bá ti gbé ọ̀rọ̀ ọlọ́run sẹ́gbẹ́ kan tó bá ti gbé ọlọ́run tí ò ka ọlọ́run tó gbé sẹ́gbẹ́ kan irú èèyàn bẹ́ẹ̀ á máa ṣìwàwù á máa ṣìsọ a máa kọsẹ̀ gbàùgbàùgbàù ni lórúkọ jésù kristi èmi àti ẹ ò ní kọsẹ̀ ó ṣe pàtàkì fún wa a ti fún wa ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n èèyàn lè ní ọṣẹ ìwẹ̀ tó dáa jù tó lóòrùn jù kó ní lọ́wọ́ báyìí ká rẹ̀ sì máa rùn ìdí ẹ̀ ni wípé ẹni yẹn nílò àti ṣe nǹkan kan pẹ̀lú ọṣẹ tó ní lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ lè bọ́ sí balùwẹ̀ kó fi ọṣẹ yẹn kó fi ṣe kíni kó fi wẹ̀ ara ẹni yẹn á sì mọ́ ara sì bẹ̀rẹ̀ sí ní òórùn tó dáa bẹ́ẹ̀ náà ni fún wa láti lè lo ọ̀rọ̀ ọlọ́run tí a bá ka ọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́ á gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ á jẹ́ ká lè mọ òtítọ́ èyí tó máa lè sọ wá di òmìnira á jẹ́ ká lè da irọ́ tàbí èké ẹ̀kọ́ èké á jẹ́ ká lè da mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ èké ló kúnnú ayé lónìí àwọn kan gbéra wọn kalẹ̀ bí ọlọ́run ẹ̀kọ́ èké ni àwọn kan gbéra wọn wọ́n gbé ohun ayé kalẹ̀ bíi pé ọlọ́run ni ẹ̀kọ́ èké ni wọ́n rò pé tí wọ́n bá lówó lọ́wọ́ pé inú ọlọ́run yọ sí wọn ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ o lásàrò tó wọ ìjọba ọlọ́run kì í ṣe ń tó lówó bá a dẹ̀ ṣe rí solomoni náà pàápàá níjọba ọlọ́run ohun tó ṣe pàtàkì ni pé kéèyàn dá òtítọ́ mọ̀ kó mọ jésù kó dẹ̀ gbé ọ̀rọ̀ ọlọ́run yé láǹkẹ̀ kó kà á kí òye ẹ̀ kó yé kó sì tẹ̀lé ohun tó wà níbẹ̀ ohun tó lè mú kí ìgbé ayé ènìyàn kó kún fún àlàáfíà kó kún fún kó kún fún ìrọ̀rùn nìyẹn àti pàápàá ròyìn bẹ́ẹ̀ á lè dá òtítọ́ mọ̀ sí irọ́ mo gbàdúrà pé lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ ní ibi tá a máa parí ẹ̀kọ́ ẹ̀kọ́ wa sí tá a máa parí ẹ̀ sí òní lónìí nìyẹn bí ìwọ bá ń fẹ́ ìbéèrè àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí òun fẹ́ ìmọ̀ràn o lè pè mí sí orí aago plus two three four 810 577 8954 kí n tó máa lọ mo pè ọ́ níjà tí ìwọ ò bá tí ì gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ mo fẹ́ kí o mọ̀ wípé Jésù Kristi òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ kíni o bí kò ṣe nípasẹ̀ Jésù Kristi torí pé òun ló dá ayé àti ọ̀run òun ló sì wá kú fún lórí igi àgbélébó òun nìkan náà la lè gbà dé ọ̀dọ̀ ọlọ́run àbí ní ìyà nípẹ̀kun iṣẹ́ rere tá a lè ṣe kọ́ kì í ṣe ìwà rere tá a lè wù láwùjọ àwọn ènìyàn ṣùgbọ́n òdodo ènìyàn tá a lè ní òdodo ara ẹni nìyẹn kò lè gbé wa débi kankan ṣùgbọ́n tá a bá lè gba Jésù Kristi a gba òdodo Ọlọ́run a ó sì wà ní ìdọ́gba pẹ̀lú Ọlọ́run a ó sì wà nínú ìfẹ́ ti Ọlọ́run àti nípasẹ̀ bẹ́ẹ̀ èrò èèyàn bẹ́ẹ̀ yóò ní ìyà nípẹ̀kun mo fẹ́ fi lọ̀ ọ́ lónìí wípé o nílò Jésù Kristi o sì gbọdọ̀ gba Jésù Kristi ìdí ẹ̀ ni wípé ọ̀la lè pẹ́ jù tó bó ṣe ń ṣèpinnu yẹn mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà Ọlọ́run ẹ pàtàgbára jíǹde àti yè agbẹ́yìnga torí pé ẹni Ọlọ́run wa ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù Olúwa ẹ gbà yín wa àti gbọ́ ọ̀rọ̀ yín Ọlọ́run nípasẹ̀ àwọn pàtàkì tàbí ìdí tí a ṣe gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ yín déédéé ǹjẹ́ ràn wá lọ́wọ́ láti lè ka ọ̀rọ̀ yín ọlọ́run ẹ má jẹ́ kó wọn ayé èkó dí wa lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká lè da irọ́ tàbí òtítọ́ mọ̀ ẹ jẹ́ ká lè tẹ̀lé ọ̀rọ̀ yín olúwa korúkọ yín kó sì dà yín lógo nu ayé wa àdúgbò tó dúpẹ́ ti ṣe ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín jésù kristi ni olúwa ní ọjọ́ mẹ́jọ tó máa pàdé ó dàbọ̀.